Oh, oh. Look at bomb. àwọn màmá tí àbùkù orí jẹ́ kí á lè kí wọn tó bí ó ti tọ́ àti bí ó ti yẹ ṣùgbọ́n gẹ́gẹ́ bá ṣe mọ̀ wọ́n láti ti pẹ́ ti pẹ́ láti mọ̀ wọ́n ní ẹni tó fẹ́ràn iṣẹ́ ọlọ́run tó sì ní sí àwọn ọmọ kéékèèké àwọn láńkògbà àkọ́tà náà mọ́ fúnra àmẹ́yà àwọn ọ̀nà tí tí wá pàdé tó já sí pé ìṣe tí tí wọ́n máa ń ṣe fọ́mọdé bí ọmọ tí wọ́n bí ni ọlọ́run sàmà tó ti ní ibi tí ẹ bá dé ní ààyè yìí kò ní ìdíkọ́ sọ fún yàn wọ́n tó sọ wípé à àwọn bàbá ti jẹ́ ọlọ́run débi ẹ̀ ọlọ́run dákùn tó àmì wa ní apá ọ̀tún àwọn wa àwọn bàbá méjèèjì tó já sí pé bí wọ́n ti dàgbà tó àwọn àtàwọn ọ̀dọ́ náà ni wọn àti wọn lẹ́ nígbà kan ọlọ́wọ́sá ọlọ́wọ́ fẹ̀ nílẹ̀ nígbà kankan ọlá ikú ọlọ́wọ́ wa àwọn ní gbogbo àwọn àtàwọn àlápapọ̀ àti gbogbo ìjọba mọ́ṣáláṣí wa tí a wà níwájú rẹ̀ yìí bẹ̀rẹ̀ látòrí afá àgbò umar tí wọ́n pé olùgbàlejò wa bá ti dé wọ́n ní ká mọ́ ọgbọ̀n kódà àwọn náà máa palẹ̀ wọ́n wá sí tó sí àti gbogbo ọlọ́wọ́sá wa tí wọ́n lẹ́sẹ̀ dáadáa ó ti wọ́n kárí gbogbo àwọn tẹ̀lá ní mọ́ṣáláṣí wa Yakub Mustapha Central Mosque ọlọ́run mú sàjọ kí arígbẹ́ nítorí àsìkò ọjọ́ náà ti lọ púpọ̀ àrílè fa mọ̀tọ́dúnmọ̀ kò jù báyìí lọ etí àwọn afá wọn fi mọ bára sọ ní ààyè yìí kí wọ́n ti ṣe wá lárúkàrí ṣùgbọ́n tí wọ́n tó wọ́n lọ àwọn tí papọ̀ mọ́kún káàkù jẹ lápapọ̀ tààjẹ ọmọ ẹ̀ẹ́sì tààkùrẹ wa ní ṣùgbọ́n tí ó yọ ìlú tí ó yọ ọmọ náà sílẹ̀ eléyìí sọ̀rọ̀ jọ àwọn tó rí sọ́kùtù tó pé àwọn tó rí mùsùlùmí yọ mùsùlùmí gbogbo wa àjọṣe rẹ̀ àti báwo ni ọ̀rọ̀ náà ti fẹ́ yí àwọn èèyàn àwùjọ táwà báwo làwọn èèyàn ti fẹ́ kúrò àdúgbò àwọn ọmọ tí wá lóòrùn ṣe rí ọmọ táàrí tí ó mọ̀ bàjẹ́ táàmà wò láwùn láwùn fẹ́ kún ètò àwárí rẹ̀ láfúrò gbẹ́dù káàmà gbẹ́wà fún àwa lọ́kọ̀ọ̀kan tó bá bá wa sọ lónìí tó bá wa sọ lọ́la ìjọba sọ fún ọ̀sẹ̀ lókù ṣe wá ní àǹfààní lójú gbogbo àwọn kọmitì dáwà lápapọ̀ tó ti bá gbogbo ẹ tó ráyè pé súnmọ̀ ọ̀rọ̀ Muhammad sallallahu alaihi wa sallam dání ní agbègbè táwà rí àwọn mẹ́rin sọ̀tí láti ṣe àtọ̀mọ̀ ó gbọ́n ló àwọn sọ̀tí àlásàrí ọlọ́run sàgbẹ́ kí a rí wọn bẹ́ èyí tí wọ́n fi máa bá wa sọ̀rọ̀ òun náà ni àtọ́sí ti aṣọ àti gbogbo àtọ́lájọ́mọ́ lé kí ó káàmọ́ káàdì sanadà Muhammad sallallahu alaihi wa sallam dáadáa alábi pé àwọn kan ní àlùkùrọ̀mọ́ àwọn òwò ni bóòlù ni àti ẹ̀ náà di tó wà nù wọn òun náà lè tí àwọn àfa ó bá wa sọ ní àsìkò yìí nítorí àsìkò a máa gbé gbogbo lọ sọ́dọ̀ wọn kọ́lọ́mọ́ kàjẹ́ kí gbogbo ká wá sọ kọjá tó ṣe wọ́n láǹfààní kọjá tó kọjá tó ṣe. إن الحمد لله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 وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار والعياذ بالله والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدعو قفهم ولنغبا الله أبتي يصي قلق وريفوا أبناني أدعو قفهم ما بطول لي وبما نميل يفيقا نميل يدي ní kí wọ́n sọ ní wọ́n kà fi gbọ́rọ̀ náà tó bí níwà ilá mélòó gbogbo ní adípèlé ọ̀hún rẹ̀ nígbà àwọn yòókù bá jẹ́ 36 àbí 34 pátápátá di ajẹ́ 50 50 làwà lè kàtán láti ẹ̀nì kọlù tààlíkà mi bá bí mọ̀ bàlágà wọ́n sọ ní láti lè pé tó bí ní ẹ̀yìn tí bọ́lá fẹ́ ká dé tàbí yìí sí ọ̀kan tébù gbogbo àwọn orin náà ti wá pọ̀ tó lára wa ọlọ́mọdé ó pẹ̀dín alékún dáadáa kọ́lọ́n kó mọ́sọ́lá ìṣe fún wa ìtọ́ wá ga jù ní orin tọ́lọ̀ máa ń ṣe islam wà ní iman wà ní gbogbo wa ti wà rìsáàlà orí ìjẹ́ mùsùlùmí wa fọ́lọ́m orí ìjẹ́ olùgbà ọlọ́run ọba àwọn ọmọlẹ́yìn anábì wa muhammad sallallahu Alaihi Wasallam àpàdà sáré dá sí ọ̀bẹ̀ẹ́dá pé yóò fi kú lẹ́yìn ànábì yóò fi wà lẹ́yìn àwọn èèyàn rádáradá ọlọ́mọ ìsọ àdánwò fún wa títí ayérayé àti ogbó wa kú kalẹ̀ látorí àwọn bàbá wa ní apá ọ̀tún mi àti apá àlàáfíà mẹ́ni ọba tí yóò sẹ́yìn lásíwájú lè dáadáa àpàdà sáré dá ìtísọ méjì èrò ẹ̀yìn ọlọ́mọ ìsọ àdánwò fún yín eléyìí inú àwọn dáadáa ni kárí àwọn èèyàn tí wọ́n dàgbà tó báyìí láwùjọ wa kí àwọn náà ìtumọ̀ fi àsìkò lẹ́gẹ́gẹ́ bá bá sábà ìta bá sábà lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà tí wọ́n bá tó ọjọ́ orí wọn àbáwọn tó ń súnmọ́ wọn àbáwọn tó jù wọn lọ òun náà nìkan máa fi ọ̀rọ̀ ọlọ́mọ bá sakọ bí wọ́n bá dálẹ̀ wọn ní ọ̀rọ̀ ọmọdé nìyẹn bẹ́ẹ̀ sì lọ́rọ̀ ọlọ́mọ bá kọjọ́ ọ̀rọ̀ ọmọdé kò sẹ́ni ó dàgbà tí ò sọmọdé rí ọba tó wá ní kẹ́yìn ọmọ lo àgbáyé ní ìlò dáadáa ìfókùtẹ́ ló nínú sẹ̀mí ayé yín ọlọ́run níjẹ́ ló pẹ̀lú nira ẹni ló pẹ̀lú payín kéke ọlọ́run níjẹ́ ló pẹ̀lú ànú bá ti sọ̀rọ̀ fún yín nì bẹ́ẹ̀ fúnra wa àti gbogbo ọmọ ayá lọ́kùnrin àti lóbìnrin ìtí ó gbé wa jòkó sí ìyìn ní àṣálẹ́ yìí bó ti yóò máa wátáyé ní ìgbàdé ìgbà àsìkò dé àsìkò ní àdúgbò dé àdúgbò ọ̀nà nìyẹn وذلك من باب قول النبي صلى الله عليه وسلم لأبي رقية تميمي الداري الفلسطيني رحمة الله عليه أولي النبي الدين النصيحة الدين النصيحة الدين النصيحة قلنا لمن قال لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعمتهم ẹ̀sẹ̀tà mẹ́bẹ̀ yí ẹ̀sẹ̀ tí a máa tara ẹni jí ni ìsẹ̀tà máa tara ẹni lólobó ni táà ní fìrẹ nílẹ̀ nígbàkan ilé ó jẹ́ ọ̀kan bẹ́ẹ̀ bí yaba wọnú hadith abdullah ibn amurin ọlọ́mbaniyọ́nú sí bàbá rẹ̀ bàbá rẹ̀ ni àkọ́kọ́ gọ́fúnà táwà mùsùlùmí ó kàn ní nílùú egypt lọ́gbẹ̀ ní masari ẹ̀wọ́lá nabi wa muhammad sallallahu alaihi wasallam ó فأجابه النبي صلى الله عليه وسلم فقال جنيبة مجالس ذكر الجنة والحديث خرجه الإمام حامد وهو صحيح olóhùn bèèrè lọ́dọ̀ ànábì pé bá bá jùrú fẹ́ jòkó tó jọmọ́ tọ́lọ́m torí jòkó tí àwọn èèyàn máa ń jòkó bá ṣe ń bára wá sọ̀rọ̀ yìí ọlọ́run ló mọ̀ iye ìpàgọ́ ìjòkó àkójọ tó pa àwọn èèyàn pọ̀ ní Lagos State ṣùgbọ́n majority ẹ̀ inú tí ò ní bí dáadáa fáwọn èèyàn láyé àti lọ́run ọ̀wọ́n tó kéré náà làwọn tí wọ́n máa ń jòkó jòkó tí ó fàyọnú ọlọ́ngọba fún wọn ọba tó ní káwà rírú ìjòkó ìjòkó báwà ìwá ẹ̀lá fẹ́ bẹ́ẹ̀ bọ́lọ́wọ́n bá fẹ́ fún wa kí lárí dọ́gbọ́n sí ọba tó fẹ́ rárá fún wa adúpẹ́ fún ọlọ́run adábìlẹ́ni bá jurú fẹ́ jòkó báyìí kò sẹ́sọ̀ tọ́lọ́run ó fòkọjá kọ́lọ́n kó fi sáà jẹ́nà kọ́lọ́n kó mọ́sálá ìṣe ilẹ̀ fún wa àti ni àpàràsáìdá kọ́lọ́n kó mọ́jọ ọgbẹ́ iná ọlọ́nkọ bá ti sàlékún ẹ̀ ọ̀wọ̀n ìta ń retí nú dáadáa ọlọ́njẹ́ ó tó wá lọ́wọ́ bá tó wá lọ́wọ́ káfẹ́ mi gbogbo àlàáfíà ara ti fàyàbalẹ̀ kọlọ́njẹ́ a fi lò ó kọlọ́mọ̀ bá kó wá ṣe wálẹ̀ nítorí pé àtúbọ̀tán wà ní ìlú àjẹ́nà náà láparí ẹ̀ sí ní àṣálẹ́ yìí àwọn ọmọ ìyá wa tí wọ́n fẹ́ kí a náà ti ọlọ́wọ́ bá ní mo pé ẹ̀yìn èèyàn àbí tí ìbá sí èèyàn lókù yóò mọ̀ sọ pọ́rọ̀ wọn ọba wọn tó bá ti lè jẹ́ èèyàn ó ti wọnú ọ̀rọ̀ yẹn gbà ọlọ́wọ́ bá ní ya ayyuwal ladhina amanu ọlọ́ni mo pé ẹ̀yìn tẹ́ ni ọlọ́run ló ti tọ́ àti lódodo àwọn yẹn ti wà special ẹ̀ kìí ṣe gbogbo èèyàn ni ya ayyuwal kafaru mo pé ẹ̀yìn tẹ́ yàyàkúyà mímí ọlọ́wọ́ bá lọ́wọ́ ọlọ́wọ́ pè wọ́n ní alukùránì kọjá ẹ̀mẹ́jì ẹ̀mẹ́jì ìjìdọ́lọ́wọ́ bá

ọlọ́nìká náàbí ó sí kí ni ó kó kọ́sì kó bírèkì ń ta mọ̀ sí ìfẹ́ láàrin ẹni tó gbọ́lọ́ngbọ́ àtẹni tí ó gbọ́lọ́ngbọ́ bọ́dà bá kó sùn tábára wa àwọn ẹgbà ti yínà látara pé ilé ògbà tọ́lọ́m àwọn abẹ́lọ́ ọmọ Allah subhana àpàràfà ìdá sí bẹ́dà bẹ́dà sí ìdẹni tí ò ní gbà tọ́lọ́m kọlọ́m máa ṣe ọ̀rọ̀ wọn òun náà ni wọ́n ní kí وقبل كل شيء أيها الإخوة والأخوات بارك الله فينا وفيكم síwájú kí a tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ jama afẹ́kúyé wa wípé kúlù hismin ìrìtàdọ́rù sálàfù ha sí ilẹ̀ hún mali an fún sí أو كان الأصل في ذلك مستخرجا ومستنبطا ومستمدا مما من قبسات النبوة gbogbo orúkọ tí àwọn tí wọ́n ṣáájú wa nínú Islam àwọn tí wọ́n kọ́ sí ẹsẹ̀ yìí bẹ̀rẹ̀ láti rí àwọn tí wọ́n gbẹ̀kọ́ lọ́wọ́ Ànábì direct àtàwọn táwọn yẹn náà fún lẹ́kọ́ àtàwọn táwọn tí wọ́n tí àwọn yẹn náà fún lẹ́kọ́ orúkọ kórúkọ tí bá ti yọ́nú sí fúnra wọn láti máa jẹ́ ẹlọmọ pé orúkọ yẹn rí إنما كان الأصل في ذلك مستنبطا ومستخرجا ومستمدا من مثل قبضات النبوة ولو الدرايف وكوين لأنه يوجب لدو النبي محمد صلى الله عليه وسلم ẹ̀rí fágbèjú ẹ̀ṣẹ́ inú orúkọ tí wọ́n yọ́nú sí wàmínà asmáhùlẹ́ wàmínà asmáhùlẹ́ ti rẹ̀tàdọ́ halẹ̀ àmfúsíhé inú àwọn orúkọ tí wọ́n yọ́nú sí fúnra wọn pẹ̀lú mìíràn onáni alùsúnnà ti wal jama'a kama ní àwọn tí wọ́n ń ṣe súnnà tí wọ́n sì ṣera wọn lọ́kan tí wọ́n pín yẹlẹyẹlẹ orúkọ kan nìyẹn àwọn tí wọ́n sí ìsìláàmù sáájú wọn bàbá bàbá wa wọ́n yọ́nú sí orúkọ nì níbo ni wọ́n ti wá mú ìnámọ̀ta alíkàmínì àdéèsì àdéèsì àrbáde ibn أبو داود في سننه ولا محمد صلى الله عليه وسلم أنا Eh, man ya'ish minkum ẹnikẹ́ni tí ẹ̀mí ẹ bá gùn nínú yín èmi Muhammad ni mo ń bá yín sọ̀rọ̀ fasayara ikhtilafan kathira anábìlẹ̀ rí ìyapa ẹnu

látara ìyapẹ ẹnu tí ó pọ̀ rẹpẹtẹ anábì wá tó àwọn èèyàn tí ṣẹlẹ̀ náà bá ṣẹlẹ̀ lójú ayé wọn bóyá ní jọmjọm ni bóyá lásìkò yìí ni bóyá ń gbàtàwà náà bá sí láyé mọ́ ni anábì wá tọ́ka wọn sí kíni o ọ̀nà tí wọ́n gbà là kúrò nínú kí wọ́n yáyàkúyà ń ti wọn kí wọ́n máa ní ìyapẹ ẹnu tí ò necessary anábì ní fa'alaykum bi sunnati ó dọwọ́ yín ẹbí mọ́ súnnà mi anábì wa sunnatal khulafa'ir rashidin al-mahdiyyin min ba'di àti súnnà àwọn àrólé mi àwọn sàábé mi àwọn ẹni ìtọ́sọ́nà tamassaku biha ẹmú súnnà náà dání dáadáa wà á dó aléyà bí nà wà jísì ẹ fi eyín ọ̀gàn yín àbí eyín iwájú yín ẹ mú súnnà náà dáadáa àti èkè náà yàtọ̀ an àdádálẹ̀ kádádálẹ̀ rẹ̀ فإن كل محدثة بدعة gbogbo àdádálẹ̀ tí ó sí lójú ayé ilé oúnjẹ ọlọ́run àtàn sàábè mi náà là ń pè ní bídíà ọkùnlò bídí a ti gbogbo ta bá sì pè ní bídíà anù ni kò sí ikú jẹ́tọ̀ sọ́nà látọ̀dọ̀ ọlọ́run níbẹ̀ abálọ́ àbábọ̀ jama sọ́láfù áti ilé umma àwọn ẹni ìsáájú wa tí wọ́n kọ́ كما قال الإمام محمد بن سيرين رحمة الله عليه في مقدمة صحيح الإمام مسلم بن الحجاج النيزابوري هنا كان لم يكونوا يسألون عن الإسناد àwọn sàábé ìbéèrè pé ta ló sọ fún ọkọ̀ tó sọ pàn náàbì sọ nígbàtí ò sí wàhálà láàrin wọn ẹnìkẹ́ parọ́mà náàbì oníṣùgbọ́n lámà wákọ̀ asìlì fitna nígbàtí fitna bẹ̀rẹ̀ láàrin àwọn mùsùlùmí lọ́jọ́ tó ti pẹ́ orípẹ́ nìbọ́dì ò lè sọ pàn náàbì sọ mọ́ àfikà béèrè lọ́wọ́ ẹ̀ pé ta ń sọ fún ọkọ̀ tó mọ̀ pàn náàbì sọ

وكان الأصل في هذا الاسم أيها الإخوة أنه مستمد ومستخرج ومستنبت من حديث يعني أبي هريرة ومعاوية ابن أبي سفيان أتباع ديلوني وأنس بن مالك أتطلق مصابي النبي توفى به وأبي أمامة الباقي لصدق بن عجلان اللهم بني يونس بقوة ولا النبي ومحمد صلى الله عليه وسلم النبي افترقت اليهود افترقت اليهود ولا حيدة وسبعين فرقة وافترقت النصارى على اثنتين وسبعين فرقة وتفترق همتي على ثلاث وسبعين فرقة كلها في النار إلا واحدة أي كلها في النار إلا واحدة أنا بلا àwọn Yahudi tí wọ́n kílé mọ̀kán tẹ̀ láti nábi Mọ́sá nígbà Mọ́sá ń bẹ láyé ọ̀rọ̀ wọn jọra Mọ́sá kú láàrin wọn tán kí ló ṣẹlẹ̀ jama wọn yapa wọn ò yapa rárá ànábì ni wọ́n pín sí 71 láwọn nàṣọ́rá tí wọ́n tẹ̀lé wọn táwọn pèrà wọn lọ́mọ lẹ́yìn ànábì èyí sátàmọ̀ sí jesus alayhi salatu wassalam nígbà wọn ó pín àwọn pín sí 72 ẹ̀rì ànábì lẹ́yìn ọmọ lẹ́yìn tèmi in tó ṣe wọ́n yóò sẹ̀yìn náà ẹ̀yìn ló pín bẹ́ẹ̀ bá sì pín rárá ẹ pín sí 73 kulluha fi nnari illa wahida ànábì ní gbogbo wọn 72 iná ni wọ́n lọ àwọn gúrùpù kan òun náà ni wọn ò ní lọ náà ẹ̀rì àwọn abẹ́rẹ̀ lọ́dọ̀ ànẹ́bí ànẹ́bí wọ iye jama'a onílà àwọn tí wọ́n ṣe tó yapa sí tí jama'a àkọ́kọ́ sí jama'a tí wọ́n gbà lérò náà náà sọ àbí ànẹ́bí àwọn ní jama'a gbogbo àndẹ́gbẹ́rí àndájọ́ ọlẹ̀ tí kálukú ń ṣe káàkiri lé ní àwé iṣẹ́ jama'a báwo bá jẹ́ jama'a àáfi ṣe jọ àwọn jama'a àkọ́kọ́ láti àbí automatically ó ti dára wọn náà wọ́n bèèrè lọ́wọ́ ànábí

لكن ما جاءت أرناني طهيفة المنصورة الطهيفة المنصورة كما في حديث أنس بن مالك و عمران بن حسين رضي الله تعالى عنه أتصلوا بهم سابيا النبي لك بسبي من نور ويبن وتمو وقني النبي لا تصال طائفة من أمتي ظاهرين على الحق ظاهرين على الحق لا تدره من قتلهم ولا من خالفهم وهو على ذلك akíyà bá wata máa wúrẹ sama rọra annabi sallallahu alayhi wasallam annabi ni ah sallallahu alayhi wasallam gbogbo tó sàwọn èèyàn tí wọ́n ti sílọ́n sáájú ká annabi tó dé tí wọ́n ti yàyàkúyà kò ní ṣẹlẹ̀ sáàmà lẹ́yìn ẹ̀rì kò ní ṣẹlẹ̀ sáàmà lẹ́yìn rìn kí àwọn mùsùlùmí ká wá sùn síbi kanáà ká kọrí síbi kanáà gbogbo tí wọ́n ti ṣẹ̀ṣẹ̀ bí fọ́kàn lẹ́bí tó dé ó ṣẹlẹ̀ sí wọn gbogbo wọn jọ nù papọ̀ ni àbí ká sọ pé majority wọn wọ́n nù papọ̀ ṣùgbọ́n nàbí lẹ́lá tàṣálù tọ́ ifatron ní ummati ala al-haqqi zahirin dọ́nà kan bá nù nú àwọn ọmọlẹ́yìn mi ọlọ́run ó ṣẹ́ àwọn kan kù tó ti pé àwọn èyí tá ń sọ yìí nìyí wọ́n wà lórí òdodo orí òdodo náà wọ́n wà látàdúró hún mọ́n kásá láhùn ẹnìbọ́dì tó bá lóhun ó dojú tí wọ́n kò lè kó nira bá wọn wọ́n lá mọ́n ká aláfàhùn ìyẹn wá yapa wọn rí kò gbé wọn kúrò níbi òdodo anábìrí tí wọ́n ṣe wà nìyẹn títí tàfi ọlọ́run ọgbó fìdí nínú hadith ní onítàlùkì àmọ́ òfìdí nínú hadith ní onímọ̀ọ́sẹ̀ máa bẹ nìyẹn títí tọ́lọ́run yẹ palẹ̀ ayé rẹ̀ tàbí sọlọ́run mọ̀ sí àwọn ara àwọn kan tí ó mọ̀ sí wọn pé ó ń wọlé yín sùn kódà yìí tí ò bá fẹ́ jí wọ́n dámi ìlú lápé ń dé ọlọ́mọdé ara náwó ìyẹn ló fi gbogbo orí tẹ́ mọ́ rí láàrin àwọn mùsùlùmí yìí àti nǹkan ò bá yé dáadáa láàrin wa ni wọ́n máa ń rí pé rúbi dínà wó làwọn àfáǹfà rárá à ń tara wá jí ni gbogbo ẹ̀kan gbá kí ni wọ́n ní pẹ̀lẹ́ lákọ olàbò wàlílálà ìbájẹ́dẹ̀ lẹ́tọ̀ àdámà ọlọ́ndámà wa mùsùlùmí òun náà ni pé kò ṣe wálẹ̀ tí ó nù láìkan náà tí gbogbo ó jọ wá nù papọ̀ mọ́ọ̀ kan bá ń ṣe ọlọ́wọ́ta àwọn kan jí tí ó máa tún wọn ṣe ẹni torí ẹ̀ ibẹ̀yẹ làwọn àfáà ti mú kọ fáwọn tí wọ́n ń sàtúnṣe ní wọ́n ni àkọ̀ ìfàtú almansúrọ̀ baliminale asmahil lẹ́tìrì tàtọ́kàlẹ̀ àǹfúsí ní ajú alẹ́kọ́wà bárakallahu fina wa fikum inú àwọn orúkọ tí wọ́n yọ́nú sí fúnra wọn ọ̀nà ni ìtàn ọmọ ya wá fẹ́ kí agbéyẹ̀wò ní àṣálẹ̀ yìí àwọn ìtí abágbọ́nú ẹ̀ náà ọlọ́nkọjú ọṣẹ ni àkọlé tí wọ́n pè ní manihomol goraba àwọn wo ni a ń pè ní ẹni àjòjì àwọn wo la ń pè ní ẹni àjòjì ẹ̀rí al-ghuraba huwa ayyuhal ikhwa gbólóhùn al-ghuraba innaha kalimatun arabiyya èdè lárúbáwá ni wa hiya jamu li kalimati madha al-gharida plural ló jẹ́ fún al-gharib al-gharib ní singular wal-ghuraba ni àwọn swingers ẹ̀rí ọ̀pọ̀ ẹni àjòjì ọ̀pọ̀ ẹni àjòjì wa yakunu al-insanu ayyuhal ikhwa gọ̀ríban lè ṣe ìdásàláàsìn èyí ó máa jẹ́ ní àjòjì lọ́nà kan nínú mẹ́ta lọ́nà kan nínú mélòó jàmá nínú mẹ́ta ẹ̀rì alákọ̀ọ́kọ́ nínú ẹ̀yìn mọ̀ bìtàrìfì wátọ́ ní wà madinatihi wà bìyàtihi wà istitanihi fi ardin ghayra ardihi wà fi wátọ́ ní ghayra wátọ́ máa jẹ́ ní àjòjì ń gbà míì látara kíni o látara kíyàn ó fi ìlú ẹ̀lẹ̀ lọ gbébò mí èyàn fi stéètì lọ gbébò mí èyàn fi kọ́ntírì àti èyàn fàdúgbò kan lẹ̀ lọ gbé àdúgbò mí nígbàtà bá lẹ́sẹ̀ kó dé bí a lọ ní àjèjì náà ká máa jẹ́ jàmá àwọn alẹ́ Yorùbá wọn ní àjòjì tó afọ́jú wọn ló o wọn ló lọ́wọ́ kan nú ni àti ó sọ fún ọkùnrin àdúgbò kan sí rárá kàrí ìsẹ́wọ̀n ní afọ́jú bàbá tí ọ̀sù bá dúgbò yẹrí lájọ ti bí ọsáyé nìbàrí bàbá tí wọ́n ní afọ́jú kẹmọ̀ pé ará àdúgbò ní ọ̀sọ̀ wọn pé ará tí ó kú mẹ́ni afọ́jú ni wọ́n tó kú ẹ̀rẹ̀ arọ ni wọ́n tó kú ni wọ́n tó jama ìyá máa sọkùnfà kí ni ó jájòjì látara pa fi bí à ń gbé lẹ̀ afọ́síbò ní ìyá sì máa jẹ́ ní àjòjì ń بإتيانه بالأشياء غريبة سلبا látara pé èèyàn mú àwọn nǹkan kan wá tó jájòjì nípa wá mú wá tó jájòjì yẹn ó wà negative tàbí kìí sí nǹkan tọ́dá á nǹkan burúkú ni látara láburú tí ń ṣe ìdẹ́ǹsẹ̀ yìí láburú yìí ò agbájúmọ̀ nílùú tiwa láburú yìí gbájúmọ̀ ní kíní láwùjọ tiwa ló fẹ́ sí pé ó di bárakú lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ lénìí ìyọ́bùn pọ́ àwọn ọkùnrin wọ́n máa lú dígbàmá wọ́n máa dínú wọ́n máa sorí síríṣì àgbègbè ló jẹ́ bẹ́ẹ̀nà àríbẹ̀ ẹ̀kọ́ ẹ̀hẹ́n so àwọn ìyá wa ni wọ́n ní múra káká yọ ìyànlẹ̀ kan yọ̀bẹ̀bẹ̀rẹ̀ ìdí ilẹ̀ jẹ́mà kò pé ìdájí ara lẹ̀ mọ́ rí lára obìnrin ní àgbègbè ló jẹ́ oúnjẹ wọn ó bẹ̀rẹ̀ kódà nílùú Èkó ya àwọn tó gbajúmọ̀ pẹ̀lú ìṣe yẹn à ń sọ bí ogójì ọdún àwọn bàbá tó lè máa sọ bí àádọ́ta ọdún bí ọgọ́ta ọdún kò gbajúmọ̀ láàrin àwọn Yorùbá lọ títí ẹ̀rì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́rin kó náà máa ń sàfẹ́wó ní ẹlé 50 wọn múra nọ́mà bọ́wọ́lúwà bí dé múra so ìfìyánulẹ̀ aṣíyá ìrìgẹ̀rí ìbàmà àzàzàlbani ìmú nǹkan kan wá tó ṣe pé nǹkan yìí wà ó jájójì bó ti wá jájójì yẹ kò jẹ́ ntọ́dá ọ̀nà kẹta inú bí ẹ̀mà ń gbà jájójì nù ìyẹn jájójì ní bí àìdá bí ń ṣe ìyá ti máa jájójì lọ́nà kẹta pọ̀tàlíkà látara kó mú n tó dáa wá n tó dáa yẹn wá wà síréǹjì sáwọn èèyàn ó sàwọn èèyàn lájójì n tó dáa ló mú dé ṣùgbọ́n àwọn èèyàn ò máa pé n tó dáa ló mú dé torí ẹ̀ ni wọ́n fi máa fi ojú àjòjì wò ó torí ẹ̀ tẹ́ ṣùgbọ́n tó dáa tí wọ́n mú wà ní àwọn òbá fẹ́ra tẹ́lẹ̀ àbá sábà àmá torí ẹ̀ láfí ń pè wọ́n ní àjòjì àwọn ẹlẹ́kẹta yìí o náà ni àwọn tí a fẹ́ sọ̀rọ̀ wọn lè ní walburaba huwa yíwa lè ẹkọwa gbónúm walburaba innaha mustalahun diniyyun shar'i wudiya lit wa at-tamayyuz terminology kan ni láàrin àwa mùsùlùmí ló yẹ kí gbogbo wa ó máa ìtumọ̀ rẹ̀ mọ̀rọ̀gbélé iná náà máa yá wá ni wọ́n fi ní bóyá kápù sísọ lójú yìí náà lágbálẹ̀ ìkúnnù nǹkan tó yẹ ká ní nínú ọ̀làjú lórí ọ̀rọ̀ ìsìn wa yá ni mọ̀sọ́láhù gbọ̀rọ̀bá mọ̀sọ́láhù dìní ṣẹ̀rẹ̀ẹ́yì wọ́n dira lè tàmájú sí wọ́n ten years gbólóhùn alùgbọ̀rọ̀bá gbólóhùn kan ni tó jẹ́ ti ẹ̀sìn gbólóhùn wọ́n gbé kalẹ̀ láti máa ma àwọn èèyàn bí ẹni bí ẹni èèyàn bí èèyàn àwọn èèyàn kan sán àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn láàrin wa awọ́wọ́ alọ́wọ́ buhari wípé alẹ́ọ́sùlù fi hásàlẹ̀ mọ̀sọ́lá àwọn ayọ́ ẹ̀kọ́wà ìpìlẹ̀ nínú gbọ́nà ní pé ta ní kọ́ lò láàrin àwa mùsùlùmí wọn nàbí yìí sallallahu alayhi wa sallam onála nàbí wa muhammad sallallahu yẹn láti sọ fún wa nínú ọ̀rọ̀ wa tá a kọ́ fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa ìpè máa ń ní ismail ẹ̀rìtàdáhù sàlàfúnà asùwàlẹ̀húnà rahmatullahi alayhi li anfusihim illa kana li aslu fi dhalika mustakhraja wa mustanbata wa mustamadda min masa min qabasati nubuwa kò sórúkọ kan táwọn ẹni ìsáájú wa tí wọ́n yọnú sí fúnra wọn àfi kó já sí wípé wọ́n lọ mú látọ̀dọ̀ ànábì ni ẹ̀rí fi alùgbùrọ̀ bá àtàkùn sọ yìí náà níbo wọ́n ti mú jama'a أم النور النبي ومحمد صلى الله تعالى عليه وآله وصحبه وسلم ọ̀rọ̀ annabi tí wọ́n wá mú nínú rẹ̀ yìí òun wá sáyé látọ́dọ̀ kí ni ó eh, abdurrahman ibn sakhra ad-dawsi ash-shahir bin imam abi hurairah radiyallahu ta'ala anhu wa arda allahum ko bani yon si babana ó eh, kọ́ wọn ní abdurrahman ibn sakhra ad-dawsi al-yamani ṣùgbọ́n orúkọ tọ́pọ̀lọpọ̀ ma mọ̀ wọn sí onáni abu hurairata abu hurairata abu hurairata wa kana min ajalli sahabati radiyallahu ta'ala anhu wa ajma'in ní àwọn ògbóǹtarì bí sàbí ànábì ni kọlọmbá ni yọ́nà sí bàbá náà ti ti ayérayé àti gbogbo sàbí ànábì lápapọ̀ olóòsì ọlọ́ngọba ànábì wa muhammad sallallahu alayhi wa sallam tọ́bàn hadith ta fẹ́ kà fún wa yìí àwọn tí wọ́n gbà látẹnu ànábì wa bá sí wọn ní ẹni pẹ̀sàbẹ̀ ilé ìgbà wá tí kan òsì sọ fún kan ìkejì náà gbọ́rú ọ̀rọ̀ yẹ lẹ́nu ànábì níjòkómi ìmí náà tó gbọ́ lẹ́nu ànábì níjòkómi tó túnmọ̀ sí ànábì tẹpẹlẹ mọ́rọ̀ yìí ó sọ sọ sọ débi sí ọ̀pọ̀lọpọ̀ sàábẹ̀ rẹ̀ ni wọ́n fi fi gbọ́ ní àwọn ìjòkó tí ò jọra wọn. so ṣùgbọ́n inú àtó fi gbọ́ tí ó sì nàrétì ẹ̀ tó sọ báwa mùsùlùmí òun náà ni Abu Hurairah ìdí afẹ́ka ọ̀rọ̀ tiwọn wàtàbàtàtà alẹ́gàbí àdéṣe al-Imam al-Bukhari wa Muslim وغيرهما رحمة الله عليهم قول النبي محمد صلى الله عليه وسلم النبي بدها الإسلام غريبا بدها الإسلام غريبا وسيعود غريبا كما بدها بدها الإسلام غريبا وسيعود كما بدها غريبا فطوبى للغرباء النبي الإسلام ó ń sọ ọ̀rọ̀ yìí fún gbogbo àwọn ẹwọ́ jẹmọ́ gbogbo àwátajọ ọmọ lẹ́yìn ẹ̀ láti jọ ló ti bẹ̀rẹ̀ ẹsẹ́ títá yóò fi parẹ́ ọ̀rọ̀ bá lẹ́bí sọ́lẹ̀ yìí gbogbo ilẹ̀ bá ti ń dáyé ẹ máa tún gbọ́ ẹ tún gbọ́ yé ẹ sì máa gbàgbọ́ yé ẹ̀ ànálẹ̀ ìsìláàmù àbádá agọrí ìbáni pé ìsìláàmù tí ó jó orí tó ga jù tọ́lọ̀ ń ṣe fẹ́ dáláyé kò sí tọ́lọ̀ lè ṣe fẹ́ dáláyé tó tó ìsìláàmù gbangba tààlà tí ń sọ ibi sọ̀rọ̀ kọ̀rọ̀ ọ̀rọ̀ tó délé bá tọ́lọ̀n bá jogún ẹ̀ fún ẹ tó bá yọ́ ìsìlámù kó ní àlámọ̀rí ayé rẹ̀ ọ ní nǹkan kan tó bá kú lórí kọndíṣàn yẹn ó kàn sìn wá wá sáyé ni ó sìn wá wá sáyé ni orí nǹkan gidi mú kúrò ní ayé tí bọ̀dá alábíà rí kó Dangote tọ́lọ̀n bá ní gun lẹ́ni kó fún lálàáfíà ara ni ayé kódà bí ò bá dé ọ̀dọ̀ tèmi ọwọ́ fi ń dọ́dún ọmọ ìyá wà ní nǹkan sáà ní dúpẹ́ kó sí èlì ó ìṣe òṣè kò díjì bí ọ̀sẹ̀ méjì lọ sísìn tó tún lọ sí umra yẹ ọba jẹ́ kéèkèrí agbọ̀nà mọ́ta lọ nígbà tó àwọn míì tí wọ́n ń gba flọ́dà lọ ń gba wọn jẹ yóò tán àmì ń bẹ ní Bangkok àmì ń lọ sí Oklahoma wọ́n lè mú mokúmu wọ́n lè gbáṣẹ́wò lọ́nkọ̀ bá ní ni tọ̀ bọ̀tà bá lọ àbábọ̀ jàmáà bó bá kú kílẹ̀ tèmi ó tó ń sú jàmáà ṣé gbogbo tó fi ilẹ̀ sáyé sómi ló ní ẹ̀dìgani ẹlẹ́ni náà nù tó tó ga jù lọ́lọ́ máa ń ṣe lóore fẹ́ dá láyé kò náà ní kọ́lọ́ fi ìsìlámù sínú gbígbé ayé ẹwà rí ìsìlámù tó ga jù tọ́lọ́ máa fi ń fi oore fẹ́ dá nì anábì ní ìnàlẹ́ ìsìlámù àbádá agọ̀rí ìbàn afẹ́kọ́ yé yín pé níjọ́ tẹ́sì yọ bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ ní ẹ̀sìn àjòjì ẹ̀sìn ààrẹ̀rú eléyìí rí ẹ̀rìn ma ma na hazal kọlu ayyuwal kí ni túnmọ̀ ọ̀rọ̀ dá nábi sọ́ni annal islam bada agori iban ipe islamu ọbẹ̀rẹ̀ ní ẹ̀sìn àjòjì wọn fà ní kanna nasu qabla an yub'atha annabiyu sallallahu alaihi wasallam awinya. èèyàn síwájú kọlọ́n tó gbà nábi dìde sallallahu alaihi wasallama gẹ́gẹ́ bí òjíṣẹ́ ọlọ́run wọn ni alùwàdíyá ni mọ̀fẹ́ ifatin àwọn èèyàn jọ́nà lọ́wọ́ ẹ̀sìn oríṣiríṣi ni wọ́n ń yahudu wa nasara wa majusa wa halu awthani àrínú wọn tó jẹ́ yẹ̀wúdí àrínú wọn tó jẹ́ náà sọ́ra gbogbo kálukú ló ní ìtumọ̀ báṣe ń wí ní jama ah báńgọ́ ni yé jama ẹ̀rọ yẹ̀wúdí àti nàṣọ́ra ó kọ wọ́n gbajúmọ̀ lọ́dọ̀ wọn bàbá wa látọjọ́ tó ti pẹ́ yẹn láti gbá lẹ́nu láti bá lẹ́nu wọn wà ní yẹ̀wúdí nàṣọ́ra yẹ̀wúdí yẹ̀wúdí fún wọn àwọn lè ṣùtà sájú ẹ̀dá ròyìn fìtínà òun bẹ̀fẹ́ ní tó tẹ̀lé wọn yẹ̀údí náà sọ̀rọ̀ ẹ̀sọ́ra fún wọn àwọn lè ṣùtà sájú ẹ̀dá ròyìn fìtínà òun bẹ̀fẹ́ ní tó tẹ̀lé wọn iye ọ̀rọ̀ báyìí sọ ọ́rọ̀ àjọ́ ẹ̀rọ pé wọ́n kàn kọrin lásán ni láà ìlàmà zàríkà min maza ẹ̀ nínú al-Qur'an ọ̀rọ̀ tí wọ́n sọ nínú kùránì wọn ti mú wàzàrí kàbí sọ́rọ̀ ti alìmìràn kùrán chapter 3 nǹkan bí fásitì yẹn 500 ọlọ́ni ìntòtí ń farí kan nínú lẹ́dínà hútù kìtàdá yàrù dúkọ́m bada ìmánikọ́m kàfìrínà wà kaifa takfurun wọn tó tilà alaykum ayatullahi wa fikum rasuluhu wa man ya'tasimu billahi faqad hudiya ila siratin mustaqim ọ̀rọ̀ tá nàbì sọ fún wa yìí afẹ́kí gbogbo mùsùlùmí ayé ọgbọ́ yìí àdínàlẹ̀ islam àbádà agọ̀rí ìbáyìí pé islam ń jọ tí ó bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ lẹ́sìn àjòjì àdínàlẹ̀ sọ bẹ́ẹ̀ wọ́n ní jọ náà gbà nàbì ó gbòjì sí ọlọ́run ó bá wọn ará yahudi ń bẹnu wọn nasọ́ra nasọ́ra ń bẹnu wọn majus majus ń bẹnu wọn wàhálù haúsá ni àtàwọn tí wọ́n ní nǹkan pàtó tí wọ́n ń ṣe lẹ́sẹ̀ kọjá tí wọ́n bá rí bí à ń bọ omi à ń bọ yẹpẹ à ń bọ igi à ń bọ ná à ń bọ màálù à ń bọ kété à ń bẹ ewúrẹ́ gbogbo oríṣiríṣi nínú ìlú tí ń bọ jù láyé tó dàbí India West Island bí China ó fẹ́ mọ́ sí kò sí táwọn ibọ̀ wọ́n bọ bọ́bọ́ wọ́n débi pé jama kò sí tí wọ́n bọ fúláwà ẹ̀rì oríṣiríṣi ni wọ́n sọ́dọ̀ lọ́gbọ́n surprise wọn tó bá ti jọwọ́ lójú báyìí ìsọ̀jìrú náà ilahan yu'badu min dunillah wọ́n sọ́dọ̀ ọlọ́run tí wọ́n mọ̀ sí lẹ́yìn ọlọ́run tí wọ́n tó tà nábì Isa tàmà sí Jesus ẹmọ̀ pé Isa Jesus ní tó gbà lọ́wọ́ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kò less than 570 years ọgọ́rùn ọdún márùn àti àádọ́rin ọdún kan tó wá bí òun ga tó gba iye ọdún yẹn lọ́wọ́ ànábì ni wọ́n ti ka ẹ̀sìnkẹsìn táwọn ará India ń sìn wọ́n 330 something million òsà tí wọ́n yẹni alìmọ́ mẹ́bẹ̀ ṣe rí ọlọ́mbà ni yọ́nà sí wọn aná ti kúrò láyé gílọ́sọ̀ yìí tán ní ẹ̀jú fún wọn ní ibi balabul hindi ìlú hindi alátọjọ́ tó ti pẹ́ tó ti gbajúmọ̀ pẹ̀lú ọ̀sà tọ́ bá ní lábí ṣe dé bá àwọn ará yìí jọ́nà lọ́wọ́ nìyẹn anáwọ̀lá adìyá ni mọ̀tẹ́lífà wọ́n sin oríṣiríṣi ẹ̀sìn ẹ̀rì wọ́n ní nígbà náà lọ́hun tọ́lọ́wọ́ bá wá gbé ànábì dìde wọ́n ní kánà mani àsìlámà ẹnìbọ́dì tó bá wá gbá àsìlámù sáà nábì lọ́wọ́ níjọ́ náà lọ́hun min kulli tabaqatin lẹ́pù tẹ́ni yẹn ò bá wù orí kó wà bó bá wà nínú àwọn olówó nítàsọ yíó ṣẹlẹ̀ sí bó wà nínú àgbálíkà nítàsọ yíó ṣẹlẹ̀ sí bó wà nínú àwọn ẹrú nítàsọ yíó ṣẹlẹ̀ sí kódà bó wa nínú ọba nítàsọ yíó ṣẹlẹ̀ sí kí ni nǹkan náà wọ́n ni mini home ẹ̀rì àwọn tí wọ́n gbá ìsìlámù lọ́wọ́ ànábì ìjọ náà lọ́hùn wọ́n máa jẹ́ ní àjòjì fi hajjihi ní àdúgbò tó ti gbà yẹn àjòjì ní ọmọ ẹjẹ́ àbíbẹ̀ ẹ̀kọ́ jẹ́ máa ẹ̀hì bákanáà wọ̀rí ìbántí kọbí láti nínú ọ̀ràn wọn gangan àjòjì ní ọmọ jẹ́ ìwọ̀n ilé yàtọ̀ ń fi nígbàlẹ̀ ilé ìbẹ̀rẹ̀ ilé ẹ̀hì bákanáà mọ̀sáfíyàn ní ìsìláàmù yìí yóò wà jẹ́ni tí ń fi ìsìláàmù rẹ̀ pamọ́ tí ò ní fẹ́ fi hàn gbogbo ìtàn yìí náà bàbá wa mọ̀ gbogbo ẹ̀lọ̀pọ̀lọpọ̀ wọn ti sọ fún wa rí bàbá kan gbàgbé nìkan lókù kí mọ̀ sọ̀rọ̀ kékeré wọ́n ní kọ́ jẹ́ fáhùl ahàlú wọ́n àṣírọ̀ àwọn tí wọ́n kọ́ gbá ìsìlámù lọ́wọ́ ànẹ́bì tèmi náà sí kan kó gbá sí ọlọ́wọ́ báyìí jẹ́mọ́ àwọn ará ilé wọn àwọn ọ̀ràn wọn mọ̀lẹ́bí wọn wọ́n máa ń fi ìwà burúkú bá wọn lò torí pé nǹkan dódé ó ó jáde òjì sí wọn ẹ̀rì bójú olówó tẹ́lẹ̀ ló ti dolówó alábùkù tí ò bá tún wá lówó dọ́gbù ìyàrí ètò máa jẹ bó bá tún wá jẹ́rú bó bá jẹ́rú tí wọ́n ń pèsè tán yìí tẹ́lẹ̀ ni ó jẹ́rú alábùkù ó ṣe rí fún gbogbo ọdún ọgbà ìsìláàmù nípìnlẹ̀ ni ẹ̀rì wọ́n ni mọ̀sánmọ́ lónìí lè jàfà ó wà dẹni tó yẹ pé gbogbo ìwà àti ìwà dọ̀tí òun láàmọ́ fi bá lò ànábì ìtọ́lọ̀ ránṣẹ́ jọ sí wọn fi bá lò kí kírun ní ká bá níjọ́ kan ni àbújáàlì ó sì lè gbé ìgbẹ́ ràǹkómi àpòdùkẹ́ ràǹkómi tó kún fún ìgbẹ́ pẹ̀pẹ́ bóyá lèyàn kan lè fẹ́ ìdágbé rẹ́bí sí wà lórí ìforí kan lẹ̀ ó sì gbé láti lórí mákàmì àìmọye oríṣiríṣi ẹni tó jọ gba wọn gan wọ́n fojú ẹ̀ gan rin tó ti bó ṣe gbajúmọ̀ tó pẹ̀pẹ́ kò sí bàbá ẹni tó níyì nílùú Mẹ́kà tó tó ìdílé ìran ànábì sọ́lọ̀ mọ́nà sọ́lọ̀ ṣùgbọ́n gbogbo ẹni tó gbélé gan náà wọ́n fojú ẹ̀ gan rin níbẹ̀ ni àríbẹ̀ gan àwọn náà lékú rẹ̀ wọn náà pa ọlọ́ni òfilé wọn lọ́wọ́ kí láwọn ń pa ní ilé lórí jẹmọ́ nígbà tó wò pa ní lọ́mọ tí ó ti gbé yín ní dúkìá ọwọ́ pọ́kà ń sọ ọ̀rọ̀ fún yín náà ni lẹ́yìn náà bá nílá ká ìyọ̀rọ̀ ní ẹbí parí ní ẹbí pàdé ọ̀rọ̀ ṣùgbọ́n ìsá mọ̀ pẹ̀lú àwọn tí ò bá ti jẹ́ni tí ń sin lọ́m <laughs> ọkọ̀lọ́ wọn Muhammad ní sẹ̀yẹ́ yẹ́ ti Ibrahim ń gbà tó náà bá wọn sọ̀rọ̀ kí ni wọ́n bá ẹ̀pa ẹ̀sùn náà ilé ibi pàápàá náà ní gbogbo sí ẹ̀yọ́ nílà káyò ní bẹ́ẹ̀ sábà sọ̀rọ̀ yìí náà fèsì èsì lámọ́ ń sọ ẹmọ pẹjọ máa fọ̀rọ̀ débi tó rọrọ̀ èwo ni ẹmọ páyẹpáyẹpá ẹ̀ nílà káyò ẹ̀gbọ́n ní ààrẹ náà ló sún ilé ibi pẹ́ẹ̀ fèsì nǹkan ní ìlẹ́yìn ọlọ iná kojú ànábì ní kò mọ níwọ̀n bá ká tó wá sọ àwọn tí wọ́n jẹ́ ọmọ lẹ́yìn oríṣiríṣi oríṣiríṣi ẹgbẹ́ sáré mẹ́rin kan wá fún yí ìtàn rẹ̀ gbogbo yínà lẹ́gbà òun náà ní kí ni o jùndùkú ìbúnú jànáà dáta ọ̀rọ̀bí aláwọ̀sára hàn sàbí ò láńpẹ́ ní jùndù ìbúnú jànáà dá sàbí ò sọ fún wa ìyára orílẹ̀ ọdọ́wọ́ yìí ẹgbẹ́ fọ́mbù ẹgbẹ́ gbé ìsánlẹ̀ ilẹ̀ ìsú lọ náà ọya lóbìnrin kọ́ bàtàwọn ọkọ̀ yìí tí wọ́n sọmọ tọ́sán mọ́lẹ̀ yìí náà ayọ́ jùndù ìbúnú jànáà dá gbogbo yínà lẹ́gbà ẹ̀ẹ̀kàmọ́kó kọ́ rẹ̀ nú ni هنالك المشهور بالإمام أبي الثري الغفاري رضي الله تعالى عنه وأرضاه أبو الثري الغفاري اسمه جندب بن جنادة اللهم بني يونس بابنا kama ní gẹ́yẹ̀ ma mú nọ́mbà fáwà mùsùlùmí títí tó fi dọjú èyí nọ́mbà wọn ni wọ́n rò pé ní mú àtàn bàbá wa <laughs> ọ̀nà yóò jìn láti ọdún ìsìlámù ti bẹ̀rẹ̀ káfà nọ́bì sí nọ́mbà 1 eléyìn náà nọ́mbà 2 síníkà nọ́mbà 3 nọ́mbà wọn ni wọ́n fẹ́ mú àtàn bàbá wa <laughs> nọ́mbà yẹn kọjá sí sọ but bàbá tèmi ń sọ̀rọ̀ rẹ̀ fún yìí àwọn afá ní nọ́mbà rẹ̀ láàrin nọ́mbà 6 nọ́mbà 7 ẹ̀rẹ̀gbẹ̀ ọ̀nà jẹ́ jama nígbàtí ń gúrú ànábí ń lu mọ́ká jama ló wá rán ìlú rígbọmọ mọ́ká gifáàrù ní ìlú wọn ó wá rán àbúrò rẹ̀ tàmà amúrú ibn salama ó wá rán pé kó wá wo ẹni tí wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ fún tó ń gúrú rẹ̀ nílùú àwọn ní mọ́ká pé ọlọ́run ránṣẹ́ kan yíjíṣẹ́ kan wọ́lọ́bá ń salami rẹ̀ wá bóòlù ní sí ń ṣe amúrúbínú sálámà òun náà wá wá ẹ̀rí ìyá ló pa wọ́n pọ̀ kìí ṣe bàbá ló pa wọ́n pọ̀ ó wá wá sí mọ́ta wá sọ́dí ànábì dáadáa gbogbo jọ́ta ń sọ yìí ẹ̀tọ́ jẹ́ mùsùlùmí fọ́gbọ̀n níjọ́ náà lọ́hùn wọn tó mẹ́fà tó náà wá farabalẹ̀ sọ́dí ànábì dáadáa tí bí ló fi wá wọlé tó ànábì ẹ̀rìn tó wá sọ́dí ànábì ogbọ́ ogun tá ànábì pípé á ah, mo bá lè yàn dáadáa ànábì ní ròyìn ń sọ fún wa ká mọ́ mọ́ sẹ́bọ̀ ká mọ́ mọ́ jẹ òkú mbété ká mọ́ sọ òdodo ọ̀rọ̀ ká mọ́ ṣe wá bí ti ń sọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ gbàgbọ́ bẹ́ẹ̀ náà ni sọ̀rọ̀ wà jọmọlúwàbí lásìkò kan náà ló narí ti ẹ̀fẹ́gbẹ́ bẹ́ẹ̀ náà ti gbéra ńlé àbútọ́rí gbóná ti wá ó bá nábì lẹ́ni tí ò lè kéde tí ọlọ́run ọba fi ràn torí pé dúró òtù wà lọ ṣẹlẹ̀ nílẹ̀ yóò bá tà mẹ́bẹ̀ yìí náà wọ́rọ́wọ́ kọ́nà bàbá wa ṣe bọ́ndẹ́sọ̀ mọ́sálásì àtẹni tí ọba mọ́ta wọ́n kojú bàbá lọ bàbá àfáà mi wọ́n kojú ẹ̀dẹ́rẹ́ nílẹ̀ yóò bá iná wọ́n pa àpọ́nlẹ̀ bá lè sọ́tọ̀ mọ́ka ṣùgbọ́n tó rú gbìyànjú àmàkọ̀lá nàbí sallallahu alaihi wasallam nàlẹ́ ìsìlámà bá dá agọ̀rí ìbàn láàmù ń jọ tó dé ẹ̀sìn àjèjì ló bá dé sọ Abu Sarih yìí ní gbò wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ànábì ìjọ méjì ìjọ mẹ́ta tán ara rẹ̀ ògbó mọ́gbé kí lẹ́yìn tí ń pamọ́ nínú tẹ́ ń gbé kì í à eléyìí ètò ìdẹ́yàn ó sọ láìlá ìlàláà ní káàbà báyìí máa lágbára káàbà ti bò nìyẹn ẹ̀dàkùn ọ̀rọ̀ gbólóhùn lásán ó lè gbígbé lẹ́yìn máa nàyà tó kún mú babaláwa báyìí ni ìyàn ní kò sẹ́lò ní ìtò lẹ́tọ̀ọ́ kẹ́ máa jọ́sìn fún máláyé àfọlọ́m èyí sì ń sin nǹkan míì èyí náà kúrú fún pé wọ́n ó lẹ́tọ̀ọ́ kí èèyàn máa sin nǹkan míì lẹ́yìn ọlọ́ kìí sí ìjà ìjà sí ìṣẹ̀lẹ̀ mẹ́rin àbùsọ̀mọ́ àgbègbèrè kántánfíìsì ni wọ́n wọ́n yẹ gan ah jẹ́ ń <laughs> هذا هو الأصل في الجهاد ọ̀pọ̀lọpọ̀ musulmi wọ́n sì fata ọ́n ti gbà tí wọ́n sún wọn kan gírí lọ́lọ́n wà ní hóòsì náà lèlèdè náà yóò ọ̀sàlò ọlọ́nà fún ilé permission èyí tí wọ́n jẹ yíyà láti jọjọ́ yìí èyí tí wọ́n fi dínà yí láti jọjọ́ yìí ilẹ̀ búgà sí ẹ̀dójúkọ wọ́n ẹ̀sọ́ bẹ àtàrọ̀ yí fún wọn ni torí kan lè bá sọ nílé ni àwọn ti àtẹ̀yìn tó lórí burúkú ilẹ̀ bẹ̀rẹ̀ yẹjú wọn ní tó bí ìjọ náà lọ́rùn gbogbo ẹ̀ náà lẹ́yìn náà ń gbọ́n ni àbòsáàdì alìbìfàárí ó sọ láìlá ìlàlá ọmọ kàbáyì wọ́n lù tó dá fún jọ yìí gbà tó jídá ó padà sọ́dọ̀ ànábì <laughs> ààrẹ balẹ̀ ń jọ kejì oní ànábì máa tún lè sọ lẹ́ẹ̀kan sí ó tún lọ wọ́n tún lù mọ́tẹ̀lú lákọ́kọ́ rẹ̀ ní tó tún dákú ọba tó lè yọ́ kẹta ó lànàbì ajọ kò sí náà nù eléjìbá ajọ kò sí <laughs> èyí tó tún sọ lẹ́ẹ̀kan sí ẹ̀rìn gbóṣì lọ lẹ́lẹ́kẹta lóòtọ́ wọ́n tó nà wọ́n náà nà lọ́wọ́ ẹnìkan sọ fún wọn sí ikọ̀ ẹ̀yàrá mọ́gá dé èdè òdì yín tó bá ìfẹ́ èdè níbi yín ẹmọ́jì òdì yín mọ́ tó rẹ́ni fẹ́ nà yìí bá lọ kú mọ́ yín lọ́wọ́ ẹ̀mọ̀lú ni gìfárù náà méjì ni ọ̀rọ̀ tó lọ́n sì sọ́nu tó látò Quraish pé ilá fi Quraish ilá fi himọ̀ rẹ̀ ṣe lẹ́ta ṣẹ̀dá ìrìn àjò méjì náà làwọn ará mẹ́ta máa fi ń ṣe ọrọ̀ kátàkárà ọrọ̀ ajé wọn tí wọ́n ti ń jẹ́tọ́ tí mọ̀ wọ́n sì kan lọ sí Sham wọ́n sì kan lọ sí Yemen lẹ́ẹ̀mejì lọ́dún ìrìn àjò méjèèjì ni òun náà ni wọ́n fi ń lówó lọ́wọ́ na fi ń bọ́yàwó na fi ń bọ́mà ọ̀nà lú àwọn abúrúsárí ní dìfàárí ni wọ́n ń gbà lọ tọ́bá lọ sí Ṣáàmù ẹ̀ pàáràlú wọn gan wọn jẹ́ gbádọ̀tẹ́ bá lè kó ọjà wá wọn máa ń dáyé lọ́nà tọ́bá wá gbọ́gbẹ́ tó pa ọmọ wọn ó ti dáa fún yín bá nù ẹ̀rí pé kéfèrè òun mọ́ láńgbéjì ní ayé náà ló gbọ́ yìí <laughs> wọ́n ti fi abúrúsárí lẹ́jọ́ náà tí wọn ò ná mọ́nù nínú wa dọ́dọ́ àdínẹ́bí ànábí ní sọ àní lókùn ní lọ́rùn ọwà padà sílù yí báyìí ìtọ́sí ní mọ́kà yìí tó gẹ́ kó náà tó wá padà sílù wọn wá padà lù wọn lónà wá náà ṣára islam wá ń spread islam ọlọ́mbà ní yọnu sí bàbá náà jama ojú àwọn mùsùlùmí rí mẹ́wàá bàbá lọ ká ìtàn àwọn tó ṣẹlẹ̀ mọ́kà lansan àti ìwàsọ káàkiri aláàkiri àwọn ọdún mi káàkiri ayé tí ó lérí ìtàn bàbá wa nílẹ̀ Yorùbá náà ogun àti wọ́n ti lọ́njọ́ náà bàbá wa tí Ọlọ́run bá fi wọ́n sí igi ẹ̀sìn tí ọlọ́wọ́ bá ní túrù wọn onáni islam ó fi dúró ọlọ́run kí ó bá ní sàforíjì fún wọn ó bá ní lékún dáadáa wọn eléyìí túnmọ̀ gbólóhùn àdínábì tó ní ìnáyì islam bádáha gọ̀rí ìbáni ànábì ní islam ó bẹ̀rẹ̀ ní o lẹ́sìn àjòjì ó wá sọ gbólóhùn kan tó tẹ̀lé yẹn ó ní wàtàyà lẹ́yìn gbà tí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ti ṣe farada yìí tí wọ́n jẹ ìyà yìí òun náà lọ́lọ́wọ́ bá ṣe gíní o àázọ́lọ́hù azawajalla islam ọlọ́wọ́ bá padà gbé yìí fún islam ọlọ́wọ́ gbé yìí fún islam wà kásọ̀rọ̀ àwọn èèyàn wọ ní islam ní tìkẹ́tìkẹ́tìkẹ́ especially nígbà náà gbígbé lu mọ̀dínà ipá àwọn kèfèrí gan ọ̀ká mọ́ ẹ o ti bu takọjá sísọ àyàn gba islam káàkiri káàkiri gbé jẹ́ sí pàdánù ìrìn lọ àwọn èèyàn kan wá láti ìlú kílù káàkiri ni àwọn bá náà bí mọ̀dínà tí wọ́n mọ̀ náà bí ẹwà gbà Islam ní delegate delegate níjọ níjọ níjọ níjọ gẹ́gẹ́ bọ́lọ́mọ ọba ṣe ń sọ ní sí òfin àríbá nàbí jáde láyé ìgbà nàbí jáde láyé náà ọba gírí gbapò fún ìyẹ́ ẹ̀kún spreadi ńgbà Umaru gbapò fún ó tún bú rẹ múrẹ mú kọjá bá ṣe rú ńgbà wá dayé Usman ó tún bú rẹ múrẹ mú sí ẹ̀rì ńgbò dayé Ali ó tún bú rẹ múrẹ mú ńgbò sí adásko Muawiya radiyallahu ta'ala anhu ó kọjá bá ṣe ẹ̀fẹ́ tiẹ̀ ó lọ fá dédé ó ti Spain ìyẹn Europe fẹ̀sẹ̀ tí a fún ọ̀tá gbogbo ẹ lọ àwọn èèyàn sì ń sí according to bọ́lọ́n sí gbé kalẹ̀ fún nàbì sallallahu alayhi wa sallam alẹ́bẹ̀rẹ̀ bọ́t wàtọ̀yàwódù goriban kama badaha ẹ̀sì yíò tó padà wá di àjòjì bó sì bẹ̀rẹ̀ láàárọ̀ yọ́rọ̀ tí fáwọ́sí sọ lẹ́ẹ̀kan ọlọ́run ti gbogbo anẹ́lfà ìzí jama ní ọgbọ̀gbọ̀gbọ̀gbọ̀gbẹ̀ ẹ̀rí nígbẹ̀lẹ̀ ìgbẹ̀rún irú ilé ìbáyìí irú àtẹ̀kìníkì wọlé tẹ̀kìníkì gọ́ polytechnic ni ẹ̀ṣẹ̀ ọlọ́run tó gbà náà wà tí ẹ̀bá wá ti pẹ́sìn bá jájòjì jama bá tó padà di àjòjì sí ilé ìfẹ́sẹ̀ bẹ̀rẹ̀ ìmọ̀ mọ́lì kí yóò sọ ń tó jọ́ nù síra zikiru ṣáfi yóò sọ amọ́dọ̀ máa ń bà ní ọ̀sọ́ ìsẹ̀ máa sọ pọ̀ ọgbọ̀ tó dájòjì fáwọn kan ni kò ní dájòjì fáwọn ẹlòmíì sọ̀nàbí ni wọ̀sàyàwó dùgọ̀rí ìbánkà máa bádà ìsìláàmù yóò tó padà wá di àjòjì gẹ́gẹ́ bó ṣe kí ni bó ṣe bẹ̀rẹ̀ láàárọ̀ ọjọ́ yóò padà di kí ni yóò tó padà di àjòjì alábìnrin fàtúbà lẹ́lgọ́rọ̀bà túbà lẹ́lgọ́rọ̀bà wàkẹ́lmọ́tù túbà ayúwàlẹ́ ikú àmà náà gbọ́dọ̀ tánàbí sọ́nì ونحن فرح وقرة عين وماذا وحسن العقيدة ونحن يدنون ayọ̀ àríkì tí ojú ìgbádùn àti àtìkọ̀tán rí kó mọ jẹ́ tàwọn tán bá sọ́ra wọn bí àjòjì níjọ́ tí ìsìláàmù padà bí àjòjì tí wọ́n náà wà ní àwọn táwọn èèyàn máa wò tí wọ́n máa kọ ẹ̀yìn owó ah, ní oṣù méjì ló pẹ̀rẹ̀ òun náà ṣe la ilaha illallah muhammadu rasulullah ó ìtakún wọn kankan pọ́pọ̀ òun nílò jáàbù ó gbé gún ni àbí ìṣẹ́gbọ́ àbómo pàyà àbómo bí àbómo tírítírí àbà àbóǹsàṣẹ́wó ni ìlóyẹ̀kẹ́ ẹ̀ríkẹ́ mọ́ banújẹ́ ẹ̀ banújẹ́ lórí yìí ìlóyẹ̀kẹ́ gbàlùkẹ́ mọ́ ọdúnúkẹ́ padà àdúgbò pé ọmọ sórí ilé ọmọ mẹ́lẹ́rẹ́ yìí ó kọlé ní pé kó mọ́ kọ́fà ara nọ́mbà bọ́lọ́mọ bá ti fẹ́ lóbìnrin tí ó gbà sí ìyàn ọlọ́run wa rọ ti ní fún yín ni èyàn tó gbọ́ sípò rọrì ààrẹ náà dúpẹ́ ẹlẹ́gbẹ̀gbẹ̀ ẹ bá sun aṣọ nínú ẹmọ iye òbí lọ́ti sáṣọ ọmọ náà lọrin nítoríkẹ́ ìwẹ̀ lẹ́mú ni àbẹ́ ń gbọ́gbọ́ gbúgbọ́ lọ́dọ̀ àwọn afá tí wọ́n ṣe níbi ẹni èèyàn bí èèyàn gbogbo afá káfá tó bá ń sọ bí òsì ti ń jẹ́ jágbó àpárasá ìdálọ́gbà ọ̀ àti ti mítí ní ẹ̀ àti kékeré rẹ̀ ti mọ́ fi kún ọmọ ibi dún ìdàgbà ìtàgbọ́n tí bá ràn ya kàwúwa nílẹ̀ yìí lórí ẹ̀ ní kò fọ̀fílẹ̀ àdéhùn ọlọ́run ọba fóbìnrin mùsùlùmí bí ṣe múra mọ́jẹ̀mọ́tọ́lọ́run gbé kalẹ̀ fóbìnrin mùsùlùmí wọn ìmúra tí wọn ò mú tó kò sì mú tó kí lọ́fà torí pé wọn ò rẹ́ni kọ́ wọn àti ká sọ ara jọ́m tí wọ́n kọ́ wọn ó lè mọ́ya wọn náà tó bẹ́ẹ̀ sì ló yí ọ̀pọ̀lọpọ̀ míì náà níjọ́hùn fáàrí ló ń ṣe kí ni ó ní pọ̀ ọ̀pọ̀lọpọ̀ kú lọ kí la fẹ́ lò lábẹ́ ọ̀nà lọ́rọ̀ àndẹ́bì tó ní fọ̀túbà nílùú gọ́ràbà ìgbádùn ayọ̀ oríire àtibọ́sánrí kó máa jẹ́ ti kíni gbogbo ẹnikẹ́ni tó náà bá sọ́rẹ́ ẹ̀dàjòjì ládùúgbò tí ìsìláàmù ti ń jájòjì sáwọn èèyàn tí n tẹ́mi àndẹ́bì mú wá ti ń jájòjì sáwọn èèyàn ẹ̀rì tí wọ́n náà wá ń pàtàkì nǹkan yẹn wá tí ń eléyìí tọ́ka sí fún wa pé a kì í ti identity ẹni ìtànàbí gbé wa ta fẹ́ practice àìsí pamọ́ kò sí ìtàn ṣe tí ọ̀dá tí yóò mọ̀ ní ẹ̀ ẹmọ́ mọ̀ jẹ́rẹ́ pé wọ́n náà sí ẹmọ́ jẹ́ à nígbà táwọn tí wọ́n ń ṣe tí ọ̀dá tí wọ́n fẹ́ yàgbò káàkiri fíríìtì tí wọ́n fẹ́ hàn síta tí ìtànàbí gbé láwa lọ́wọ́ là máa fi pamọ́ torí kíkẹ́ ní mọ́ bá ṣe àsìkò kan fi pamọ́ nì wọ́n ti lo a máa tọrọ ká mọ́ra padà sáìdá tí ó kú kí wá sí orúgbà sáà mùsùlùmí lórí jọjọ́ láyé ànẹ́bì tí wọ́n máa fẹ̀sìn wọn pamọ́ a máa fi hàn síta torí àyè fi àdẹ́ntítì ẹni pamọ́ bàbá náà fẹ́ wọlé iṣẹ́ kan ni a so bá ṣe jẹ́ ẹ̀yàfẹ́ gbàṣẹ́ kan ni a so bá ṣe jẹ́ ẹ̀mọ́ fi pamọ́ ń tọ́lọ́pá ní òjẹ́ tiwa ní òjẹ́ tiwa láyé a sì dúgbẹ́ fọ́lọ́wọ́ ọba òpin tiwa náà kéré tílẹ̀gbẹ́ wá mẹ́ta wò ní àdúrọ̀wò láàmọ́ pàṣẹra wá jẹ́ àìdí níbi tó ti fẹ́ sí kíni tó ti fẹ́ gbaṣẹ́ ẹni àjòjì nílé iṣẹ́ tó fẹ́ gbà isi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wà só àtẹ́sí ti ẹni àìjẹ́gbùrọ̀ báwọn yẹn ló bá tọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí ìjẹ́ tọ́lọ́n kó mọ̀ sí tiwa bẹ́ẹ̀ ìjẹ́ sáré fọ́rọ̀ ọmọ ìyá wa sán sàpèjúwe tíwájú ká tó lè kí wọn ọjọ́ sí lọ <clears throat> ah, DHL àbí nílẹ̀ ń pè wọn àwọn tó máa ń post lẹ́tà káàkiri DHL ẹsẹ̀ wọn ìyá fa ọmọ ìyá wa kan bẹ́ẹ̀ alásùnmọ́ wa dáadáa ni ẹni tó di díẹ̀ṣẹ̀ ìyẹn ní Europe ni òun pẹ̀lú ẹ̀ wọ́n jọ máa ń ṣe meeting torí pé company yẹn ló fi ń ṣiṣẹ́ wọ́n jọ máa ń ṣe meeting ọmọ Nàìjíríà ọmọ Buhara ọmọ olówó àgbánú bá tó dákọ̀ ẹ̀ gbogbo iná lẹ́sùn ní ẹgbọ́ lọ́njọ́bì ẹ̀rì wọ́n jọ òun báwọn èèyàn ń bẹ̀rẹ̀ àwọn tó wá bá ń bẹ̀gbà tí òun tán rí pé òun náà bá sábà pé sábà tí ń ṣe ní tí ni ó máa ń kírun àwọn mùsùlùmí tó wà ń bẹ̀ láti hide identity wọn àwọn náà bá ní àwọn náà fẹ́ máa lè kírun ọ̀gá wọn bá yọ arí pé no no no no ah hmm. ilé nìkan ló máa ń ṣe èyí ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí ẹ wà torí pé ó ń ṣe ìṣẹ̀yìn náà fẹ́ lọ hmm, hmm, mílíọ̀n dẹ́yìn kí ló tún wọn dé ni wọn fẹ́ jẹ́ ní àjòjì pé ah àwọn òdẹ́ka ah, tí ẹ lè máa ṣẹ̀gún abdullahi khayyat ọlọ́n bá ní fọ́nù kẹrọ bá náà wàkàrí ní kìbárí ya fi mẹ́sìlẹ̀ haram fi makka iná wọn àgbàfà ló haram ní makka ni àbáná ti jáde láyé ọlọ́n bá ní yọnu jù ẹ̀rọ tí àwọn tán wọ́n ti sọ̀tán arákùnrin kan wàkàrí na sọ̀rọ̀ níyà min kọ́bìlì fa aslam wa asana islam kí ni yóò rí tẹ́lẹ̀ kó tó gba islam ó wà fún islam ẹ̀ ti ẹwà máa bí ó tẹ́lẹ̀ ní uk ní europe ń bẹ náà ní london àwa apply sí company kan àwa fẹsẹ̀ interview àwa pè pàtí wọ́n wá pè nígbàtí ó máa lọ sí interface ó wá wọ sàǹkọ́dọ́wàdì ní àti ẹni kíláàsì alọ́wà súùtì ní ọdá asokùn márùn bí ọmọ ẹran awọ kọfà súùtì ó black ní gbogbo ma ṣáì bí ó mọ́dán kókókó ilé ìwà wọjà làmí ó tún wí láwà nísì ó ìtò fínú mọ́lẹ̀ àti ní sùsà gbogbo ẹ̀ ìtọ̀ ẹ̀mí lè sọ o lẹ́yìn gbẹ̀ bèèrè pẹ́sàn yìí ìdán ọlọ́lẹ̀lẹ́kẹ́ gbà mí o mo kẹ́ sí ń dá yín lójú pẹ́kọ̀ tẹ́bá gbà mí o wákàtí márààrún mi èmi ò mọ̀ fi kò ní jálé sí o bẹ́ẹ̀ tẹ́ wò mí yìí kí tẹ́ ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo gbà sílámù ni ah, wọ́n bí ilé rẹ̀ gbogbo orú nǹkan yẹn gbogbo tó yóò mọ̀ gbọ́ sínú èbí yàn ó sọ gbogbo ẹ̀ka lẹ́lẹ̀ jàmọ́ nígbà tí wọ́n padà mọ́ shortlist àwọn tí wọ́n mú ni ó kọ̀ rẹ̀ number one ní àwọn tí wọ́n mú ohun tó sọ fúnra rẹ̀ wá bèèrè lọ́dọ̀ ẹni tó ṣe ń tàfí fún pé kí lè rí gan pẹ̀lú gbogbo tí mo display tẹ́ fi mú mi tó já sóbì ní nọmbà wà tó ní àwọ́ ìlú àfi ní mọ́ ẹ̀ olóòtú lójú fi ẹ̀là ń fẹ́ àbọ́ àti ọmọ ìṣẹ́bá ìbáyìí ọ̀há ìdìbò ti jẹ́ fún wa sàn láàárín àwọn bàbá ilẹ̀ Yorùbá wọn ló lè ní mú ní pẹ́ kọrùn ẹ̀ṣẹ̀ hàn ó sọ bó ṣe jẹ́ kan ní òsì ní ọmọ gbà wọ́n gbà kí wọ́n là ní ayé ti ní kájúwá sàn kọ́ńpẹ̀ ládùúgbò kan Nàìjíríà ẹwà ní ọ̀gá ilé iṣẹ́ kan ẹ̀ndẹ́rù ẹ̀ ẹ̀yẹ̀ lè kí wákàtí márùn-ún ah tẹ́pẹ́ mẹ́rin tẹ́pẹ́ márùn-ún tẹ́pẹ́ mẹ́wàá tó bá dàbí ìpínlẹ̀ ẹgbẹ́ lọ sọ́dọ̀ gọ́vnà Lagos State ìjọba Lagos State gan sọ pé amọ́nsẹ̀sì wà ní kápásọ̀ gbúgbúrú company ẹ̀ka company kúlíkúlí factory bọ́ọ̀bù jẹ́ jíjẹ́ bí ò bá fẹ́ rẹ̀ ọ yàgbé company ẹ̀kú Nàìjíríà ni ọmọ Nàìjíríà ẹlẹ́sìn ni wa isis ẹlẹ́sìn kan so wáṣẹ́ ìpínlẹ̀ àwọn tàbájẹ́ mùsùlùmí ni a free láti kí wákàtí márùn-ún agbẹ́ni dúkìá ni àbátorí pàṣíṣẹ́ yí àtúgbàlùkì àmọ́ wa jẹ́ ni tó gbórú nǹkan yẹ ló yẹ kó yí ọ̀pọ̀lọpọ̀ ayé àìdí àti àdẹ́ntìtì ẹni kí sì ló máa ń fa àìfẹ́gbẹ́ nínú jama gbólóhùn algùrọ̀bà tẹni àwọn afẹ́rọ̀ jama akan sí mọ̀kọ́dúnmọ̀ ni Allah subhanahu wa ta'ala ìta gbọ́lá sọ́lá iná ọlọ́run jẹ́ wúlò fún wa kó ṣe wá lọ́kàn nú àwọn ẹni àjòjì sí dáadáa kó má ṣe wá nú àwọn àjòjì sí láburú òṣèwà lọmọlẹ́yìn ànẹ́bí lórí tó àti lódodo tó wájá ajílẹ̀ gbogbo dáadáa yínà láyé àti láti kìyàmà àwọn àtàwọn ọmọ wa àtàwọn ọmọdọ́mọ wa káfí pàdé sáà jẹ́nà sallallahu wa sallama ala nabiyyina Muhammad wa alihi wa sahbihi ajma'in Torí báyìí, àìkọ̀ọ̀kan láì ni wọ́n jẹ́ bóyá ìdè tó yọ oṣù parí rẹ̀ tàbí ó máa kọ̀ sínú tọ́pìkì àwọn elétò ó you jẹ́ lórí ẹ̀. Bàbá bàbá ìnáwó náà ń fẹ́ bẹ́ẹ̀ pé káàkọ̀ sínú lẹ́tọ̀ yìí lẹ́tọ̀ náà. Tí gbogbo wa máa lọ, bàbá wọn ṣe rọrùn. Náà ní ìdíṣẹ́ náà àbáwá sọ̀rọ̀ sáà lè mọ́, mo kọ́ tó máa dáàbà nípa wípé ìṣáàlá tó bá lè gbọ́jú láti jẹ́ ìkẹ́lú àwọn ìgbọ̀nbà ìgbésí ayé ló sì rọrùn èyí tó èkó lè ní sì wà ní jẹ pẹ̀lú arábìnrin kan náà ni wọ́n fẹ́ báyà sí ewu mánígà nígbà tí ó dé òun àtìjáàbò ẹ̀rọ àti ojú lọ sọ́ọ̀tù ojú lọ fúlọ́ọ̀tù tó bá dé wọ́n ìtajú ẹ̀ ó ṣàlàyé ẹ̀dàkùn ojú àti ìfọ́kọ̀ sí mi ìlú òní tààrà ẹ̀dàkùn lọ́dún ẹ̀lú ọ̀rọ̀ kí wọn kó lọ́dún lọ́dún náà

bàbá wa ọmọ ẹgbẹ́ ìwà dáwà àwọn adọ́lá àwọn tó dáwà ní abẹ́gbẹ́ ẹ̀ tó bá ní ìbéèrè ìbéèrè ọ̀kan lọ́dọ̀ ọkùnrin ọ̀kan ẹgbẹ́jẹ̀ kí náà owó mọ́sálásí ẹ bá máa

àbáṣẹ́bìnrin ah, náà lọ fún àbá ah, algoroba awulegorobado ní tàà mà sí kí nǹkan jẹ́ àjòjì ní ẹgbẹ́bà náàbì ṣe sọ àwọn àfá ní gorobata náàbì sọ ń kọ́ láìsàtí amadan ah, mustahkama kìí jú generalize lórí gbogbo mùsùlùmí yóò mọ̀ jẹ́ bẹ̀rí ìbù fáwọn kan kò ní jẹ́ fáwọn ẹlòmíì mọ́lúbí ò jẹ́ àjòjì fáwà ṣùgbọ́n gbàtí ó bẹ̀rẹ̀ níjọ́ tó bẹ̀rẹ̀ àjòjì ló jẹ́ fún àwọn tó bá láyé bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ yẹn ló fàdó já pé ọgọ́rùn alákọ̀ọ́kọ́ tà náà bí lò kò sí ti ń jẹ́ bẹ̀ ọgọ́rùn ẹlẹ́kejì kò sí ti ń jẹ́ bẹ̀ ọgọ́rùn ọdún ẹlẹ́kẹta kò sí ti ń jẹ́ bẹ̀ gbogbo àmọ́ mọ́lìkì ní wọn so àjòjì ni ó mọ jẹ́njọ́ tó bẹ̀rẹ̀ lọ́dún àwọn mùsùlùmí tí wọ́n ń bẹ láyé ńjọ́ náà so ìjájòjì yẹn wá ní iná ni ó mọ wà nílẹ̀ lọ kódà kó ti ẹ̀jẹ́ gbajúmọ̀ lọ́dọ̀ ti wá lé ní tòtòrí abẹ́lọ́wọ́ Allah subhanahu kó mọ́ sọ́lá ìṣẹ́wá ní ẹni àjòjì nídìí dáadáa bí ẹ ti jẹnu Allahu a'lam náà tó wá ní ìdájọ́ rí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ láti sọ lórí ẹ̀ kí a má gbásùkú ara wa lórí ìyẹn ni Allahu a'lam náà ìkẹ́kọ̀ọ́ṣà lè mọ̀ pé nípa kéèyàn lè mọ̀ fún wípé àwọn kan ní ẹjọ́ bá ti mú mọ̀ kò ní ìdíkó sílẹ̀ mọ́ àbí kí ní kẹta ẹ̀dá kan wọ́n ló wá kà wọ́n lè mọ̀ nípa táwọn sọ wọ́n lè ṣe kò ní ìdíkó sílẹ̀ mọ́ lórí ọdún náà dé àbúrò ó ní kẹni ẹmọ gẹ́ẹ̀sì rẹ̀ di àtẹ́ni táì ọ̀sán ní òyà ni òru ní òyà ni alẹ́ ní òyà ni ìyálẹ̀ táì ṣùgbọ́n lẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam ó ní gbogbo irun kọ̀ọ̀kan tó yẹ gúlárọ̀ rẹ̀ níyàn ẹ́ àgbéga nípò ní ó mọ̀ jẹ́ níwájú ọlọ́run fẹ́ni jẹ́ muslim láàyè mi lọ sọ́yà ìmáàmì muslim alẹ́bí ní ìmọ́lẹ̀ kọ̀ọ̀kan ni fẹ́ni tó jẹ́ muslim gbogbo ọlọ́run ọba gbọ́ sọ̀rọ̀ látàrí tó yẹ wú bàtí ó padà dé rú mọ́ wa ní ẹ̀ṣẹ́ lẹ́nà látò fi ilẹ̀ o ṣùgbọ́n ìṣù tó kọ̀ mẹ́mẹ́ ọ̀kọjá pé sá lè pa àwọ̀ rẹ̀ dà a lè padà sí gbogbo àwọ̀ káwọ̀ ìtawà bá kàfẹ́ kására fún òun náà ní black ṣe haramu ni ká padà sí black náà ni àbí kìí haram ìjọ́rùdí àwọn afá lọ síbi pé mọ̀kìrú ni a sì nínú àwọn afá ní ìdí wọ́n ní kò sí kàrá kankan mẹ́ ìyẹn lè padà sí black náà abálọ́ àbábọ̀ wọn ní kọ fáwọ̀ ṣùgbọ́n ó lè fa àwọ́ndà ọba sọ di green white green Nigerian flag ọmọfẹ́ ìlú rẹ̀ dáadáa ẹ́ mọ́sí yẹn ò kí lọ́fà láti ní ọmọ sí èyí pé lọ́sùn ká lórí ọmọ sí ṣùgbọ́n a rí pé àwọn ẹ̀hànà ni wọ́n máa ń ṣe mọ́wàá jọ ẹ̀hànà so wọ́n bá ti padà ọmọ kọ́lọ̀ kan ọba ti gbogbo ẹ̀ green ọba ìṣe gbogbo ẹ̀ ní mm-hmm. golden color àbí brown àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbí pupa àti bẹ́ẹ̀ Eh, black yẹn náà àdínà àfáàjì wọn ní ogoro ṣùgbọ́pọ̀lọpọ̀ lọ sí ibi tó máa kúrò akórira ẹ̀ àdìsíláìkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́wọ́ rẹ̀ náà. Àwọn àlọ́ kí wọ́n ṣáàlá, ara tó wá jẹ́ pé náà